Dialogue for fluency. Kí ló fẹ́ gbà? Mo fẹ́ wù. Àti kí ni? Mo fẹ́ ṣòkòtò. Àti kí ni? Àti fìlà. Àti bàtà. Dialogue again for fluency. Kí ló fẹ́ gbà? Mo fẹ́ wù. Àti kí ni? Mo fẹ́ ṣòkòtò. Àti kí ni? Àti fìlà. Àti bàtà.